hello ma. ẹ káàsán ma. ẹ káàsán ma àwọn ẹ kú ètò. ẹ ṣeun ẹgbọ́n sókè ma. more wisdom ma. mi ò parọ́ ma o mi i did a white wedding white wedding inú ilé ni mo wà tí o fi fẹ́ tí ó fi lọ fún sunday school teacher ibi tán gbé lọ as the first pastor as the first church tó ti fún lóyún sunday school teacher yẹn gangan gangan ló fún lóyún i'm not lying ó sì wà lórí ó sì wà lórí church cac denomination tí náà ó sì wà níbẹ̀. csc làwọn dàgbà sí csc náà bí èmi sí wọn ò ń ṣèyẹn. ma mo lè fún yín mo lè fún yín ní description mo lè fún yín ní description ó sì wà níbẹ̀ tí náà. wọ́n ní sáwọn náà dá ṣọ́ọ̀ṣì yẹn lẹ̀ àbọ̀ fi wọ́n sórí ìjọ. wọ́n fi sórí ìjọ but àwọn aláṣẹ náà back ẹ̀ up. Ah. àwọn aláṣẹ tún back ẹ̀ up. yes ma yes ma ṣe ò lè back ẹ e up sí èsì. máa mẹ́sẹ̀gì ní whatsapp Ma message. i will bring i will bring all the evidences for you. Ah. ok à ń gbọ́ yín mà. in fact ìgbà tí. àti di apostolic mo ìmọ̀ yẹn dáadáa. mo tún ti ń try ok wọ́n ti wọlé padà hello ma. hello ma. ẹ wọ́n ní kí ló dé ìdí ìṣẹ̀lẹ̀ gan-an ṣe rí láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà ó dà yẹn pé bóyá polygamous eh, issue i don't know because eh, mọ́mí ẹ̀ náà ó pẹ́ kí n tó mọ̀ pé second wife ni wọ́n nílé dádì ẹ̀ ṣe understand and bàbá ẹ̀ aṣojú ìjọ náà ni wọ́n ní CAC tí mo bá dárúkọ mi ò kàn fẹ́ dákọ the eh, district ṣe understand but presently bí mo ṣe wà yìí mi ò sí nàìjíríà àwọn ọmọ mi wà lọ́dọ̀ mọ́mí mi ìgbà tí àṣírí ẹ̀ tú tó fi mí sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ sínú ilé nínú ilé ẹ̀gbẹ́ ní flat yẹn ẹ̀gbẹ́ ló ní pé kí n mọ kúrò nínú ilé pé ṣé court èmi tó yẹ kí n tún lọ sáàbù ẹ ní customary court letter òun ló tún wá sáàbù mi ní customary court letter lẹ́yìn ìgbà tó ti fún lady yẹn lóyún Sunday school teacher ni o and the first church tán máa kọ́kọ́ gbé lọ lẹ́yìn ìgbà tó fi certificate mi di pastor nínú CAC nobody can kill me mo ti sọ fún wọn CAC àjọ tún ṣe ni. ṣé ẹ lọ sẹmínárì mi. ṣé mi mi ò mi ò parí sẹ́mínárì mo lọ́mọ mi ò parí. bàtà ní sẹ̀tífíkẹ́ẹ̀tì yín pọ́n lò. wedding certificate ni mo sọ mi ò rí dàrọ́ ẹ̀ máa mi ò rí wedding certificate dàrọ́ ìgbà tó ń gbé mi lọ sí court I have to go and collect the duplicate níbi tá a ti ṣe wedding fún evidence ní court ìgbà tó tún padà wọ́ mi lọ sí court ìwọ tó tó lọ fún yàn lóyún mo wà nínú ilé ó lọ fún yàn lóyún ìwọ ló tún wá ìgbà tá àṣírí ẹ̀ wá tú nínú igbó tó ń gbéra wọn lọ tó tún ti lọ ń ṣe bága bábí alámbẹ́ ibẹ̀ lọ́rẹ́ mi ti rí wọn tíyẹn ti wá gist mi pé ọkọ ẹ̀ ń kọ́ mo ló wà lẹ́kọ̀ọ́ ó lẹ́kọ̀ọ́ bó ló ń bẹ láláta ó ní kódà gbó ti fún yẹn lóyún pé yẹn gan fẹ́ bímọ. kí làwọn aláṣẹ. kí nìyẹn ó sì ń dùn mí ó tí ò jẹ́ kí n ti remarried till now pé nínú CAC àwọn tó born and brought up nínú CAC bàbá mi CAC náà ṣiṣẹ́ tán ti kú sí bọ̀ ìjọ yẹn ò gbọ́dọ̀ bàjẹ́ I will not go to another branch I will not go to another denomination tí èsì yẹn máa dáa kò ń ṣe bíbá àwọn bàbá olúwọlé gbogbo àwọn bàbá babalọlá kò ń ṣe bọ́n ṣe fi sílẹ̀ nìyẹn they have been spoiling it wọ́n ti wọ́n ti pọ́líṣì àwọn èèyàn gan gidi kò dẹ̀ dá wọ́n bà ọkàn àwọn èèyàn jẹ́. àwọn aláṣẹ kígbà tẹ report fún wọn kí náà sọ. ìkan lára àwọn aláṣẹ tá a report fún ṣọ́ọ̀ṣì ẹ̀ tó dálẹ̀ náà ló wà. ẹ dúró ẹ ló mà ṣé àwọn aláṣẹ yẹn kẹ́ lọ report ṣé látòkè lọ́hùn ni àbí district or zone or DCC. district district ni but bàbá yẹn DCC DCC ni wọ́n. àti district àti zone kò yẹn lè accept irú bank ní. wọ́n yóò ṣe ṣe kó jẹ́ pé ẹni tó wà lóńdẹ̀ kó jẹ́ pé irú tó jẹ́ nìyẹn ó jẹ́ jẹ́ pé òun gangan ló ní ministry yẹn òun gangan ló dá yẹn sílẹ̀ ẹ mọ̀ pé àwọn olówó kan wà lọ́dọ̀ wa tó máa lọ gba wọn lọ gba district wọn gba zone. yes òun ló ní church branch tó wà yẹn òun ló ní má yẹn ló ní church tó wà ń sìn tóun àtìyàwó yẹn wà ń yes òun ló ní. why I bring it up kò ń ṣe pé bóyá torí èmi láti padà sínú ilé yẹn no I'm not interested in going back to that family no but kí nǹkan bẹ́ẹ̀ mo bá máa ṣẹlẹ̀ àwọn èèyàn ń kú some people are dying àwọn èèyàn ń kú lábẹ́ wọn ń kú gan and it's because of pé wọn ò léyàn wọn ò léyàn tó máa gbé wọn níjà ìdó èmi mo ṣe wà rántí out of country mo wà má. mi ò gbá yín máa. wọ́n ní kò ń ṣe pé ẹ̀bí mọ. Ah, ah, mo bí ọmọ two good children ọkùnrin kan obìnrin kan tẹ́ bá rí first born mi nísìnyí báyìí wọ́n wá fẹ́ sá àjọ̀dún lọ́jọ́ sunday ní church ní church ibi tán gbé lọ ó ní láti mọ request lọ́dọ̀ mi pé kí n jẹ́ káwọn ọmọ yẹn wá bẹ̀ i just have to let go torí àwọn ọmọ yẹn tán ti ń sunkún pé kí n máa bọ̀ nílé pé i need to see you ṣe understand just to ẹ mọ̀ wọ́n ti láti parental care already. ẹ kò sí correctional step kankan tí ìjọ take kò sí ìgbésẹ̀ kan tán gbé to correct that that behaviour. ṣẹ̀rí to my own to my own observation because Baba, tí mo sọ pé aláṣẹ yẹn wọ́n ti sọ fún mi rí pé kí wọ́n bá wọn head school tán dá sílẹ̀ but ìgbà tán sọ yẹn èmi i will always stand for truth i will always be saying truth ìgbà yẹn mo ti lọ sí school bòmíì tí mo dẹ̀ ti gbálẹ̀ sí not I've collected everything concerning that school báwo máa ṣe wá dá padà pé à torí pé mo rí aláṣẹ you be using my husband using me it can't work it can't work mo dẹ̀ sọ fún wọn mo ní pé mo ti rí school mo ti rí ibi iṣẹ́ sí ibòmí pé in fact gan I've been I, I will have to resume on Monday so ibi tí problem yẹn tó ti tó ti bẹ̀rẹ̀ nìyẹn ṣe understand ma ibi tí problem yẹn tó ti bẹ̀rẹ̀ nìyẹn bọ́ torí pé to the fact that pé bóyá torí pé èèyàn ò lẹ́yìn ọ̀kan tó ń bàkì and ṣe ẹni tẹ̀yìn bá ti ń ṣòtọ̀rọ̀ o ní you will not have o ò ní ní backup tó pọ̀ o ò ní ní backup tó pọ̀ I will say it and say it again ojú mi báyìí làwọn aláṣẹ gan nígbà tí dádì mi gan ṣe ń pásítọ̀ tí mi ò sì máa rí náà ṣe máa gbá bọ́lé dádì mi lọ́wọ́ tán máa rí mi ilẹ̀ báyìí tán máa gbá bọ́lé dádì mi lọ́wọ́ kó lọ rọ oúnjẹ wá tí mo bá parọ́ kí pé wọ́n jẹ mí yà tí mi ò bá ti parọ́ kó bless mi gbogbo òbùkún tó tọ́ sí wọn pátápátá kọ́ ló ń yọ̀ǹda ẹ̀ fún mi mo dẹ̀ sọ kò sẹ́lẹ̀ kankan nínú wọn bó tiẹ̀ jẹ́ pé ti ń padà gbọ́ a ti padà gbẹ́yìn wọn náà díẹ̀ ṣé bí kan nínú wọn làkọ́bí ẹ̀fọ́ sanlẹ̀ tó kú lọ́jọ́ wo òun náà ti òun náà ti ráre kú kò sí gbogbo wọn tán lọ́wọ́ pẹ̀ tó ní yìí. standard we have seniority. seniority wà fáwọn bàbá bàbá kódà béèyàn bá gba iṣẹ́ ìránṣẹ́ lẹ́nìí ó ti ní àwọn bàbá bàbá tó máa bá tó máa respect wọn òfin dẹ̀ wà discipline wà Emi, ò ní kọ́ wọn à fún ní discipline wọn à fún discipline kankan wọn à fún in fact I've been trying to reach you mo ti kọ nọ́mbà yín gan sílẹ̀ to add you on whatsapp but ọlọ́run kàn ní pé ọjọ́ ọjọ́ ọ̀rọ̀ yẹn tó ni it's not for me alone She understand mi ò dẹ̀ ní kúrò nínú CAC as i as i do say it mi ò ní kúrò nínú CAC but gbogbo àwọn kan dá nínú rẹ̀ sí yẹn ọlọ́run máa yọ wọ́n Danu. wọ́n kàn fi wọ́n kàn fi doctrine òṣì ni sorry to say it's not all of them yes it's not all of them but ninety percent aláṣẹ àwọn adarí àwọn aláṣẹ kí náà ṣe dádì káyọ̀dé à ń gbọ́ yín sà. ẹ ló mà ẹ ṣe mà. tí ò bá ń ṣe pásítọ̀ nsìn kò ní sí wàhálà. ibi tí ibi tí mọ́mì yẹn ti ní fault díẹ̀ tí mo lè sọ ni pé irú kéèsì yẹn we have authority in Christ Apostolic Church. Hmm. a ní àwọn ìgbìmọ̀ in hmm. Christ Apostolic I was born and brought up in CAC tí mo jẹ́ pásítọ̀ ní CAC tí ẹni tó bá di ọ̀la tí ẹnìkan jẹ́ ọmọ sixty or sixty five years mm. tó ṣe ordain tí mo ti ordain láti twenty eighteen mm-hmm. twenty seventeen twenty eighteen tí má gbé abọ́ dání kò gbọ́dọ̀ gbàgbé kí n gbábọ́ yẹn dání o mm. that is èsì jù ṣe rí àwọn gangan gangan ibi tí wọ́n ti lọ make report case yẹn CAC mm. a máa ń yọ kọ̀ǹda kúrò nínú rẹ̀ sí but àwọn kan wà tó jẹ́ pé they, we call them personal authority àwọn ló church yẹn wọ́n kàn jẹ́ orúkọ CAC ni. wọn ò lólùfin sùn. àwọn ìṣàlàṣẹ tó wọn ò ṣe é fi sùn tí obìnrin yìí bá fẹ́ tó bá fẹ́ ṣe dáadáa tó bá fẹ́ ṣe dáadáa I will give them some guidelines. tó jẹ́ pé láti lè jẹ́ kó mọ̀ pé CAC is still CAC. wọ́n ìwà tó hmm. ti lọ sí regional wa mo ti lọ regional mo ti lọ kí regional wa rí láàárín àwọn pastor méje tá a lọ mm. because níwọ̀n ẹ jẹ́ pastor ẹ lè bá sùkú lọ́rùn mi àbí kásọ̀ i don't like it wọ́n á láìkí máa múra mọ́tì kéèyàn máa mọ̀ a wá lọ sí Abẹ́òkúta láti lọ kí regional wa mm. bàbá bí a ṣe débẹ̀ tó ń ju everybody was in suit èmi nìkan ni mo wọ mọ́tì mm. bá a ṣe débẹ̀ alábòjútó wa ló kó wa lọ bá a débẹ̀ tí alábòjútó wa introduce wa bí wọ́n ṣe dárúkọ mi pé this is pastor Kayode alábòjú ẹ alábòjútó mi náà kọ́kọ́ fèsì pé báwo ló ṣe máa bọ̀ ní à ń bọ̀ ní à ń bọ̀ ní Orísun mo wá wo aṣọ lásán wá I was and I pay penalty for that kẹ́lẹ̀ mọ̀ pé lórí aṣọ lásán nìyẹn o ká wá sọ pé sí bàbá father in law tèmi father in law tèmi tó o bá ti fúnyàn lóyún tó o jòyè tó joyè lọ́dọ̀ wọn ọjọ́ yẹn náà ti sísin láṣẹ́sì ẹ o. wọn ò tiẹ̀ ní ọba fún yàn bọ́wọ́ fẹ́ fún lóyún kúrò nínú pásítọ̀ ọ̀ọ́lẹ̀ mínísítà mọ́. wọ́n torí ẹ̀ kórìíra fada ẹlòmí. ọmọ sọmọ ìjọ lọ́mọ ṣe. ó ti wà lórí ìjọ wọn kan wọ́n lè dànù ni pé kó máa lọ wọ́n gba lẹ́tà lọ́wọ́ ẹ̀ pé kó máa lọ. wọ́n má sí èsì ìjẹ́. àwọn. lè má fẹ́ kó bá àwọn lè má fẹ́ lọ kó bá ma ma dádì dádì sà mo lọ síbẹ̀ ó ní bàbá kan gan tó wà lọ́nà ọlọ́run ṣògo tó jẹ́ ara àwọn all this uh, superintendent eh, chairman or whatsoever mo lọ síbẹ̀ bàbá yẹn bá mi sọ̀rọ̀ ìyàwó wọn bá mi sọ̀rọ̀ everybody ló ló bá mi sọ̀rọ̀ tí mo bá lọ síbẹ̀ ìgbà tó yìí the nursing tí mo bá padà rí kò ní sí anything wọ́n máa láwọn máa padà pè mí but the problem tí mo kàn rí pọ́wọ́ àmẹ́ ni pé téèyàn ò bá ti léèyàn tó máa máa bá kìyàn up and the thing is wrong. It's wrong. If not for God, if not for God. Uh, but I thank God, if it's not for me, it's not about me. But kíní yẹn kíní yẹn wrong. Èmi ò ti fúnyàn mi lórí ìyàwó. Ṣé mẹ́sẹ̀jì wo ló fẹ́ píríjì? Àní bàbá aláṣẹ tí mo bá parọ́ mọ́ wọn mà kí ìpè wọn ìpè sí èsì kó jẹ mí níyà tí mi ò bá parọ́ mọ́ bàbá success kí gbogbo ìbùkún tó jẹ́ tiwọn kó jẹ́ tèmi gbogbo ìbùkún tó tọ́ sí wọn láyé àti láyé tí ń bọ̀ kó jẹ́ tèmi bàbá yẹn wá sí chọ́ọ̀tì lọ́jọ́ yẹn wọ́n dẹ̀ tọ́ wọ́n sọ níwájú lédi yẹn pé thank God páwọn wá sí chọ́ọ̀tì lẹ́ni àsúnmí páwọn wá sí chọ́ọ̀tì lẹ́ni irú lẹ́kítọ̀ tí búkì yẹn fún àwọn ọmọ àwọn ò ní ní like àwọn ò ní ní orí ọ̀fẹ́ láti láti gbọ́ lẹ́kítọ̀ yẹn I was like ah why ti dádì tó ń ṣe báyìí tó ń ṣe báyìí sọ̀rọ̀ nínú church and I was there I was like ẹni tọkọ yín fún lóyún yẹn Sunday tó padà fún lóyún yẹn tó padà fún lóyún yẹn míwà ẹ mọ̀ pé ẹ. ṣéèsì wo ni màá ṣéèsì wo ni. CAC CAC Christ Apostolic Church. Hello. Ma ṣéèsì wo ni. Ṣé district one? State. State Ìbàdàn Ọ̀yọ́ State Ọ̀yọ́ State. Ọ̀yọ́ state Ọ̀yọ́ state. ṣé ẹ ń gbọ́ mi àní state wo ṣé Ọ̀yọ́ ni Ọ̀yọ́ state Ọ̀yọ́ state ma Ọ̀yọ́ state Ọ̀yọ́ state Ọ̀yọ́ state wo ni. Ọ̀yọ́ state Ọ̀yọ́ state. district yẹn wà. Ọ̀yọ́ state Ọ̀yọ́ state ma. Facebook ẹ bá mi like and love kí lẹ wí mà. Ọ̀yọ́ state ma Ọ̀yọ́ state. Ọ̀yọ́ state Daddy Káyọ̀dé wọ́n lọ́yọ̀ state ni. Ọ̀yọ́ state ni mà so kò ń ṣe pé bóyá torí tèmi mà o but torí àwọn other people there are some people like that mo ti réyàn kan náà that same region tá a ti mo gbé rí láyégún after four children pastor after four children lẹ̀mí mímọ́ ṣẹ̀ṣẹ̀ sọ fún wípé wọn wà compatible after four children ẹ̀mí mímọ́ sọ wípé káwọn ṣe restitution. irọ́ ló ń pa ẹ̀mí mímọ́ ò lè sọ ẹ̀mí inú wọn ni people are dying ma ẹ jọ tẹyọ lọ people are dying if there is any help if there is any help téèyàn bá lè ṣe sà in that denomination lẹjọ torí Ọlọ́run though i'm not interested in coming back to that to that but nínú denomination yẹn i will never leave it mi ò ní filẹ̀ because wọ́n ṣe bí babalọ́lá àti gbogbo àwọn baba olúwọlé timothy wọ́n ṣe bí àwọn baba yẹn ṣe fi sílẹ̀ nìyẹn wọ́n ṣe bọ́n ṣe fi can you just imagine lẹ́yìn ìgbà tí mo kúrò ń bẹ̀ iná tún dá pastor, pásítọ̀ kan tó tó tún wà in support of me àwọn tó máa ń gbé òdodo lárugẹ yẹn ni bàbá yẹn náà tún kúrò ní church yẹn torí pé ó bá ìkan lára àwọn aláṣẹ náà wí pé ó ń ṣe ìṣìná lọ́tún dá yẹn náà dúró bàbá àgbàlagbà mà tó bá jẹ́ wípé tí mo wà around ni in fact mi ò kọ́ láti mú mà yẹn wá sọ́dọ̀ yín àbí ká ṣe conference àbí ká ṣe zoom call àbí conference call whatever torí àwọn aláṣẹ wọn tiẹ̀ wá ní discipline tó pé ó ti ní lay down rules tí wọ́n fi ń deal pẹ̀lú. èmi ò lè pa mi ò lè parọ́ mi ò mọ̀ pé ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ kò ní ìdáríjìn èèyàn lè ṣẹ̀ṣà rẹ̀ ó lè ṣẹ̀ṣẹ̀ anybody bọ̀ ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́. gbogbo àgbáyé náà ló ń wò wá. ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ kò ní ìdáríjìn if i'm lying eh, God should judge me but mi ò bá ti wá parọ́ gbogbo blessings tó tọ́ sí wọn kọ́ ló ń dá ìbátẹ̀ wá sọ́dọ̀ tèmi. But wọn ò dẹ̀ tí ẹ̀ pé àwọn fẹ́ ṣe reconciliation pé bóyá àwọn ti repent. for èyí tó ń padà ń lọ sọ fáwọn èèyàn ọ̀tọ̀ ni tó sọ ní court gbogbo gbogbo ìwé yẹn gbogbo lẹ́tà yẹn ó sì wà ó sì wà lọ́wọ́ mi mo máa ń kó kiri ni gbogbo lẹ́tà yẹn sì wà lọ́wọ́ mi even divorce certificate gbogbo ẹ̀ ló sì wà lọ́wọ́ mi bì ohun tó wá ń sọ fáwọn èèyàn outside court ni pé èmi èmi lẹ èmi lẹ́yẹ èmi wá sọ fún pé tí mo bá lẹ́yẹ wá àyù pásítọ̀ nígbà tí bíbélì sọ pé tó o bá ti lè ṣàkóso ilé rẹ ò tọ́ láti ṣàkóso òjọ tí mo bá lẹ́yẹ wá ètò ìṣe ṣe deliverance yẹn kò bẹ̀rẹ̀ látòrí mi kó o wíìnà ọkàn mi fọ́lọ́run. ìyẹ̀rọ wò bọ́kùnrin bá ti róbò mí ìbọn ṣe máa ń ṣe nu ẹ̀yin tẹ́ ìgbà wẹ̀ mọ́ bínú o wọ́n bá ti róbìnrin mí gbogbo ẹ̀sùn gbogbo ẹ̀sùn sẹ́ni ẹlẹ́ni ò ṣe. àní ìyẹn ìyẹn tí ó tún ní gọ́ọ̀tì tiktok account mi yóò tún wá láìkì péjì mi yóò tún wá láìkì àwọn póòsì tí n bá póòsì síbẹ̀ ṣé ọkùnrin ọkùnrin àbó. ìyàwó ìyàwó ayò adúlá láìkí fídíò mi. Hmm, yẹn náà born again kò born again ó kàn ṣe Sunday school teacher arọ ni she is not born again. ta ló ń play orin ẹ jẹ bá a ní. àwọn àwọn àwọn àwọn èèyàn ń kú lábẹ́ mi tí dáàdì yẹn bá kán tán bá lè jọ kán jọ torí Ọlọ́run tó bá jẹ́ pé tòótọ́ tòótọ́ because torí pé mo rí wọn ní page yín and I know your page mo believe nínú ẹ̀ gan gidi I believe in your page gidigidi pé you are always for truth that is why tán bá tán bá lè jọ kán jọ torí Ọlọ́run tọ́lọ́run bá lò wọ́n náà láti túnjọ yẹn ṣe nothing bad in this. àwọn kan wà àwọn kan wà bẹ́ẹ̀ tó yẹ pé they are just using doctrine to cover their faces nǹkan ti ń bàjẹ́ gan nǹkan ń bàjẹ́ gan ní CAC ó ń bàjẹ́ gan gidi irú wa yìí kò yẹ kéèyàn sọ́fà pé bóyá bóyá pé kìíní àṣẹ CAC member tó tún bí wa síbẹ̀ dádì mi kú kò sí CAC kankan kò sí gbogbo yẹn tiẹ̀ nìyí àmọ́ ni but they should not cover the they should not cover those wives. ẹ jẹ́ kí wọ́n ẹ jẹ́ kí wọ́n private ṣẹ̀gbọ́n tó bá jẹ́ pé pásítọ̀ yẹn ó wà registered by CAC hmm. ẹ jẹ́ kí wọ́n béèrè náà kan tó bá mọ nọ́mbà ẹ̀ tọ́jẹ̀ ní orúkọ àti hmm. years tó ṣe ordination. Hmm. You see, you know, we have two part of Christ Apostolic Church. Is it not ṣé kì ṣe interim ni wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀? Interim. Ṣé bí wọ́n sold one shepherd ní CAC? bàbá bàbá kí lorúkọ bàbá tó kún gbà kan yìí bàbá ẹdẹ yìí bàbá àbíyè ṣẹyẹ olúṣẹyẹ bàbá olúṣẹyẹ àbẹ̀wò. wọ́n ti divide we are we are using two logos. CAC is using two logos. ẹ bẹ ẹbí sunday school bó kíní wa ẹbí worldwide ni our sunday school pamphlet. èdè kan náà kọ́ láti ṣébì kan náà láti ṣe conference ni. You know, some people, our, our, our, no, àwọn kan máa lọ sálákejì àwọn kan máa lọ sáláṣepé èkìtì ní aláṣepé ṣé aláṣepé náà wà. aláṣepé ló wà aláṣepé ló wà àti bàbá sọ́sẹ̀sì yẹn àti bàbá sọ́sẹ̀sì àtòun gbogbo wọn aláṣepé gbogbo wọn wà. Ah. ìyẹn mọ̀ tó ní agbára o. ẹ jẹ́ ẹ jẹ́ ta ni mọ́mì ma the worst part of it ni pé àtìgbà tá a tún ti lọ sí kóòtù kò ní tó ń san lórí àwọn ọmọ yẹn kò mọye tó ń san ní skul ṣe wá rí ẹ mọ ibi tí problem wà láìsí sí o tó bá ti wá láwọn prophet kan tó tó ṣe pé kí ni ó máa lọ sásábẹ wọn like ìyín ò tiẹ̀ ìyín ò tiẹ̀ ìyín ò tiẹ̀ kàn tiẹ̀ kàn mí ṣọlá èyàn ò bá gbẹ́bọ èyàn ò bá èyàn ò bá jogun èyàn ò bá sìngbẹ́rẹ́ èyàn ò bá it's none of my business because i tell you what i want èmi to fetish kò bá ṣẹ̀dá tèmi mú ṣe understand so ọ̀nkálukú wà tù a ní láti dúró one by one ní tó bá ti tó ti dìbẹ́ yẹn but àwọn ọmọ tí mo wá bí fún ẹ if I all i'm not good ṣé àwọn ọmọ náà ò ní take response and are they are bearing your father's surname kò mọ iye tó sọ ní school kò mọ iye tó ń ṣe i'm the one tí màá tún mọ frustrate yẹn láti sanwó school láti sanwó everything táwọn ọmọ mi wọ jẹsẹ sún àníṣe àmì forty thousand naira ó ní textbook textbook lásán kò mówó school o kò mówó school o and àwọn ọmọ yẹn they have to stay with my mom mi tó ń dùn mí gangan nìyẹn àwọn ọmọ mi tó yẹ pé tẹ ẹ̀sẹ̀lẹ̀ kí n tó kúrò nílé like though we are not i'm not born with slip, uh, silver spoon she understand but níwọ̀nba mo ṣì ń kọ́ wọn like i've seen that their life will be different from mine She understand but ìgbà tí mo ti kó wọn lọ sọ́dọ̀ màmá mi lóko wọ́n ti kọ́ làṣẹ́dè the thing dey pain me ó dùn mí gidi gan ẹ̀dá torí ẹ̀ mo fi mú wọn lọ sí school wẹ́gẹ́ ni bàbá oṣù kàmọ́ oṣù kàmọ́ sanwó school kàmọ́ sí gidi but àwọn ọmọ mi wọ́n ti kọ́ làṣẹ́dè wọ́n ti kọ́ làṣẹ́dè bẹ́ẹ̀ pé àmì ìwọ̀n regretting me. please send message to me on WhatsApp probably I will connect you to Daddy K One day my one aláṣẹ kọ̀ọ̀kan tó máa connect yín mọ́ sẹ́ni mi ò mi ò sọ pé bóyá torí kan lè bẹ̀ mí bọ́ torí àwọn other people àwọn èèyàn sì wà ń bẹ̀ yẹn tó yẹ pé they are passing the same thing tó tó face the same thing tí mò ń face kí ẹ understand torí ẹ̀ ló jẹ́ kí n sì rí mystic wò pé àwọn ọmọ mi mi ò fẹ́ kán ṣe àgbákò orun tí mo ṣàgbákò ń gbèsè ayé mi and màmá mi ló fà á torí mo ti insist láti ilẹ̀ pé mi ò fẹ́ but ìgbà tó di pọ́ńdì sọ́ọ̀bù Mama, mi pé kí màmá mi jọ pé olúwa ló sọ bẹ́ẹ̀ agbàwẹ̀ gbàwẹ̀ ńgbà yẹn náà olólùwà ló sọ bẹ́ẹ̀ but fúnra mi mi ò ní confirmation that is the only mistake I made wọ́n comrade ẹ má sọ ọmọ online ẹ mọ̀ kórí afẹ́fẹ́ la wà we will talk on WhatsApp ẹ pẹ̀lẹ́ mà the Lord will be ṣe fẹ́ sọ̀rọ̀ ní ẹjọ́ ẹgbọ́n sókè. hello pastor. yes sir. ẹjọ́ torí ọlọ́run ẹ bá wa ẹ bá wà i will try ẹ mọ̀ pé gbà tí mo bèrè mo sọ fún yín pé we are CAC is divided by two although we are still saying we are not divided but once if you want to know that we are not divided our our our this thing our meeting must be in a one gathering mm. you understand but now some people in Alashepe some in Ikeji Arakeji you understand. ẹ ẹ ẹ máa tó ṣẹlẹ̀ pẹ̀lú bí woman yẹn ṣe voice out yẹn number one ẹ jẹ́ from the other part. that the reason why tí mo fi ń dákẹ́. wọ́n go emotional torí pé bóyá wọn ti rí èèyàn tó tẹ̀lé túraká ọ̀rọ̀ yìí. I will I will talk to you. wọ́n lè bẹ́ẹ̀ mú serious. I will try my best. ọlọ́wọ́ bá wa a máa sọ̀rọ̀ sọ́dọ̀ dọ́gba orí àwọn ọmọ yẹn ó ṣe pàtàkì. ìyẹn gangan ló jẹ́ problem àwọn ọmọ yẹn gbọ́dọ̀ ní ìṣù nígbà táwọn méjì ní ìṣù. ó fóun fẹ́ bóbìnrin mi lọ ó ṣàmọ́ tọ́jú àwọn ọmọ. a wọn kò tiẹ̀ tó bẹ́ẹ̀. it's good bẹ́ẹ̀ ṣe sọ pé kán gbọ́ from the other side bẹ́ẹ̀ nǹkan tẹ́mi náà pé tọkùnrin bá ti rí kinní mi báyìí gbogbo ntẹ ó lè ní great grandmother ìyàwó òun àjẹ́ ni ó lè níyàwó nǹkan orí ní fimọ́. ṣe ṣe bẹ́ẹ̀ mi ṣe bẹ́ẹ̀ mi ṣe bí wedding certificate mi ló fi di pastor wedding certificate wedding certificate mi ló ṣe ló fi di pastor. mi ò lájẹ mi ò lájẹ gbogbo ìgbà yẹn gbogbo ìgbà tí mò ń bímọ máa gbóúnjẹ wá sílé mi ò lájẹ gbogbo ìgbà yẹn àkọ́kọ́ dàbí. the Lord will be with you ẹ pẹ̀lẹ́ we will talk after the show àwọn èèyàn sọ ní títọ̀ wọ́n ní ká ẹ go offline no worry because you are ṣe ti wà emotion. I míì àtúwà wọ. ẹ ṣe gan ni màá ṣe gbogbo thanks so much. ẹ lẹ́mà. yes ma'am. so my God bless yes God bless you. yes ma'am. <laughs>